ní gbogbo ọjọ́ ẹtì ìyẹn friday ẹ ti mọ̀ pé fàájì máa ń ṣàn káàkiri gbogbo ibi tí a bá bá ń gbọ́ no darling friday bẹ́ẹ̀ ni gbogbo ọjọ́ friday bá sọ pé Bímbọ́ ó yá friday ti ṣẹlẹ̀ ó ti dé ahàn tẹ́ bá ń gbọ́ ní mímọ́ ní pé yes máa lọ ṣe kí ni máa lọ gbé bọ́dì máa lọ dáńsíá máa lọ jó ṣọ́ọ̀kì tí má ṣe ṣe kí ni má ṣe ń yà òwúzẹ̀ báyìí máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ máa jó torí pé Friday ni gbogbo ibikíbi tá a bá wà ní ilẹ̀ Nàìjíríà àti ní òkè òkun ó máa ń dá ní gbogbo ọjọ́ ọjọ́ yìí ni àwọn tó ti ń ṣe láti ọjọ́ Monday ló máa ráyè láti kí ni láti sinmi pé ha finally weekend ti dé bákan lọ́jọ́ yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ máa ń ráyè láti kí ni láti lọ jẹ gbádùn pé wó jáde gbádùn ara wa torí náà mo kí wa kú oríire Friday nípa tẹ̀ rí ọjọ́ òní àtún rí friday mi àti pé àtúnṣe kíni àtún wà ní oṣù ramadan ìyẹn oṣù ìkẹ́ oṣù àpọ́nlé oṣù tó jẹ́ pé ah, ah, ọlọ́run báyìí ó dìde bùkún fún oṣù yẹn ni mo pé gbogbo àwọn tí wọ́n ń gba àwẹ̀ wípé àkú òǹgbà tèmi náà tí mò ń gba àwẹ̀ pé àkú òǹgbà ẹ má wẹ̀ pé hmm, mo gbà ẹ má ẹ má ẹ má tiẹ̀ yí rí ẹ̀ wò mo gbàwẹ̀ bẹ́ẹ̀ ni akíwa kú òǹgbà fáwọn tó wáyé pé wọ́n gbàwẹ̀ náà tó jẹ́ pé wọ́n ti ń gbáradì pé ó já lẹ́ẹ̀ni ẹ má wọrí máa fún ní update àwọn clubs kan hmm. ẹ mọ̀ pé mi ń tèmi máa ń jáde kí n má parọ́ mi fi bò mo máa ń jáde gan máa fún ní àwọn update àwọn clubs tí ẹ lè lọ ẹ fẹ́ gbọ́ live band ní pé ó yá ẹ̀yin fẹ́ gbọ́ ó ṣé ò ní tèmi ó ti yẹ yín bó ṣe jẹ́ pé ẹ̀yin ti yín go ṣọ́ọ̀rí ẹ fẹ́ ṣe máa já yín sáwọn club tí ẹ lè lọ nígboro Èkó ni o ẹ má wọ̀ tí ẹsẹ̀ mi bá ti gùn dábẹ́kúta àbáwọn ìlú mi máa já yín sí o mo kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express ti gbogbo ọjọ́ Friday bẹ́ẹ̀ ni tẹ́ bá ń gbọ́ lálàálẹ́ Friday àti ìmọ̀ àti sùn nígbà tí mo pé Miliki Express ni mo ṣe ọ́ sí ní ọ̀rọ̀ pé mo fẹ́ ní mo lọ club klọ́ọ̀bù ní kọ́kọ́ orí ètò Miliki Express ni mo wà inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún láti wà lórí ètò yìí orúkọ mi ni Bímbọ́ Badmus Madiva tẹ́ bá ń gbọ́ multi talented Madiva tẹ́ bá ń gbọ́ sẹ́ksì ọmọge sẹ́wà ẹ̀yin náà ti rí ẹ máa wò pé ó ṣe Bímbọ́ lórí ètò lẹ́ni bẹ́ẹ̀ ni Ayínkẹ́ Ọmọdayọ̀ Kújọ́rẹ̀ ó ṣe kí ni ó rìnrìn àjò lọ fún kó lè dá ètò Miliki Express náà ṣe wá rí lẹ́ni ẹ̀ẹ́ èmi èmi madiva lẹ́ẹ̀ máa ṣe kí ni lẹ́ẹ̀ máa gbádùn lórí ètò yìí. ẹ ti mọ̀ pé èní ni Friday bẹ́ẹ̀ ní ẹ ká lọ dansa ká lọ gbọ́ orin Burna Boy tó feature Zlatan tó pe àkọlé ẹ̀ ní killing them. ó yá léènì tẹ́ bá ń gbọ́ ìdajì ẹ̀ tó sì ń tẹ̀síwájú à ń bọ̀.